أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخ ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته ada ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ike àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́run àlékún àgbọ́yé ẹ̀sìn kọ́lọ́run kó máa ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn ìgbìyànjú yìí kọ́lọ́n kó ṣe ní hujjatun lánà la alayna kó ṣe ní àwíjàre dáadáa fún wa tó bá dijọ́ gbéǹde alkiyama kọ́mọ́ ṣe ní ìbàlẹ́jọ́ ọbú lé wa lórí kó jẹ́ kó wúlò fáwa tá à ń sọ àti gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ó máa gbọ́ kọ́lọ́n kọjọ wa san wá lẹ́sàn-án rẹ̀ pẹ̀lú wíwọ àlìjánná Firdaus ẹ̀yin ẹrúsìn ọlọ́run eléyìí tó ní fiqh class níbi tá a ti máa ń ṣàlàyé masailu fiqhiyya àwọn àlámọ̀rí tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn tá a fi máa gbẹ́sìn wáyé àtàwọn àdájọ́ ọnú ẹ̀ eléyìí ní ó part forty five part forty five òun ni èyí tí à ń ṣe lọ́wọ́ yìí lórí ahkamu salah àwọn àdájọ́ ọ̀run tá a pè ní asolat part forty five yóò máa jẹ́ súnánù sọ́lá part four so nínú àwọn àlàyé tá à ń ṣe lọ kọ́lọ́n kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run a ti parí àsúnánù alkọ̀ọ́líyà ní part forty four a wá bọ́ síbi <clears throat> àsúnánù alfẹ̀ẹ́lẹ́yà àsúnánù alfẹ̀ẹ́lẹ́yà àwọn súnà eléyìí tọ́já sí wípé ó ní í ṣe pẹ̀lú àwọn iṣẹ́ èyí tá a máa ń ṣe nínú òrun ọ̀rọ̀ ìtìkádù àsútọ̀rọ̀ fi sọ́lá ká wá nǹkan tí a fi síwájú òrun hmm? nǹkan tá a máa fi ń ṣe gàgà níwájú òrun táwọn àáfàá máa ń pè ní sútọ̀rọ̀ yẹn òun ni àlàyé tá à ń sọ lọ pé ara àwọn súnà náà ni a ti ṣàlàyé bó ṣe pàtàkì tánàbí asalam alaihi wasallam tó ní ahadukum fáliyù sọ́lì ìlà sótọ́rọ̀ tẹ́nì kọ̀ọ̀kan yín ti fe kírun kọ́ yára rí pé òun fi sótọ́rọ̀ gàgá yẹn síwájú wàlíyẹ́dìnà mẹ́nìhà kọ́dẹ̀ rí pé òun súnmọ́ làyẹ́kọ̀tọ̀ òṣèìtọ́nù àléyìí kí èso ọmọ bá a ba irun rẹ̀ jẹ́ torí pé gbà mí ètèèyàn bá ń kírun lọ́ba yẹn èso a máa attempt a máa gbìyànjú àti bàrún jẹ́ pàápàá àwọn àáfàá tún láwọn àdájọ́ pẹ̀lú páwọn èèyàn kan bẹ àbáwọn ẹranko míì tán bá gbáwájú òrùn kọjá ìwọn èèyàn lè já ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí ń abádébẹ̀ alimoyim wọ́n fẹ́ ká máa ṣe sotọ́rọ̀ ṣùgbọ́n àwọn àáfàá ní sotọ́rọ̀ ìlílì ìmáàmì wàlìmọ̀nfàrìtì láàlìlì màmọ́mù wọ́n ní màámù tó ń lìdí wá nù òrùn ní ọmọ ṣoṣo tọrọ pàápàá tó bá já sí pé ibi tó ti ń kírun kò sí bí n tá a lè fi wé ògiri àbí gànà táwọn èèyàn ò lè fi gba wájú òrùn kọjá ibi tó ti ń kírun àwọn èèyàn lè máa gba wájú màámù kọjá ìmáàmù náà gbọ́dọ̀ wà sótọ́rọ̀ ọ gbọ́dọ̀ wà ní tí gàgà bẹ́ẹ̀ náà lẹni tí ń dárun kí wọ́n ní ṣùgbọ́n alimahamum ẹni tó já sí wípé òun tò lẹ́yìn ìmáàmù ni kò nídìí sútúrọ̀ kankan torí pé sútúrọ̀tul ìmáàmù sútúrọ̀ tó ń lìlì màmúmi sútúrọ̀ gàgẹ́ ìtì ìmáàmù bá ti lè ṣe yẹn ó ti gbé e fún àwa tá à ń kírun lẹ́yìn ẹ̀ ìlófà tọ́já sí pé téèyàn bá ń kírun jàmọ́ àbáyá sáfù tó bíi róò yẹn tó bá bíi márùn mẹ́fà méje mẹ́jọ àlùwalẹ̀ nìkan wá já lọ́wọ́ ń gba wájú ìrun kọjá ló ń gba wájú ìrun àwọn jàmá kọjá kò sí tó burú ń bẹ̀ so ìmáàmù ni wọn gbọ́dọ̀ gba wájú ẹ̀ kọjá ń rò àárín yẹn so kì í ṣe pé wọ́n tọ́ ẹ̀ pọ̀ wà lẹ́yìn ìmáàmù wà ń rò kẹta ẹnìkan á fẹ́ kọjá lọ wá tó ń fọwọ́ di ló tó ń fọwọ́ di pànàbí ni ẹ̀ fọwọ́ ẹ̀yà gbìyànjú wálíyè dọ̀rọ̀ àwù mustapha so ó túmọ̀ sí pé àìmọ̀kan nìyẹn ìmáàmù àtẹnitọ́ ń dàrún kí òun lọ́jà sí pé wọ́n ṣe ní òfin fún kí wọ́n yáa fi sótọ́rọ̀ síwájú wọn adẹ̀tí ni ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ní physical presence so ó lè jẹ́ bí ọ̀pá àbáwọn nǹkan tó bá tún rí bẹ́ẹ̀. ibi tá a dúró sí ni pé kí ni hukumu asotoro bilkhati tá a bá wá rí nǹkan tí a lè fi síwájú wa àáfàá tí ó jẹ́ bíi gàgá yìí ǹjẹ́ a lè fàlà bóyá kéèyàn kẹ́ máa kírun lọ ní ìsìn kéèyàn wá ara fi sọ́ọ̀kì fàlà bóyá síwájú mọ́ àbí ẹni tó ń dànù kíkọ́ ara fi nǹkan kan fàlà àbí kéèyàn mú máka kìí ṣe permanent máka máka tó ṣe parẹ́ tó yẹ pé tá a bá ti kírun tán nìsín ọwọ́ lásán náà láì parẹ́ kò ní í gan mára táìsì mọ́sálásí àbára ìtàn ti cement àbára lẹ̀ẹ́lẹ̀ mọ́sálásí kò ní í gan mára lábára mú máka àbá fi fàlà àáfàá ní lórí ìdájọ́ pé àǹfààlà yìí ọ ń bẹ nínú àwọn onímọ̀ ń tọ́já sí wípé kọ̀dídáàbù ìlàtìbárì àlọ́kọ́tì bádálámínà sótọ́rọ̀ ẹ̀ńdà ádámì wùjú ìdìhà àáfàá ló ń bẹ nínú àwọn onímọ̀ o nínú àwọn àáfàá wa tí wọ́n sọ wípé tá a bá rí ń tá a fi ṣe gàgá fún màámù abẹ́ni tí ó ń dàrún kí èèyàn sì rìsọ́ọ̀tì kan tí èèfàlà wájú ẹ̀ àbí èèyàn rí mákà eléyìí tọ́já sí wípé èèyàn ò fi fàlà síwájú ẹ̀ àáfàá ló ń bẹ nínú àwọn onímímọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ tí wọ́n láàlè fàlà àáfàá nírú àwọn tó sọrú eléyìí wọn ni alimami ahmed bono ambali aleyhi rahmatulah àáfà wa sàáyídù bùnú jubair àwọn na wà náà àwọn tó sọ bẹ́ẹ̀ ìmáàmù wa ọ̀záì àwọn náà wà náà àwọn tó sọ bẹ́ẹ̀ wọ́n ní máàmù ṣàfihì rahima umullah ọ̀rọ̀ méjì làwọn ni nínú ọ̀rọ̀ wọn kan wọ́n la lè lò pé ọ̀tọ̀ nínú ọ̀rọ̀ wọn míì wọ́n là gbọ́dọ̀ fàlà pé àá wá nǹkan tó ní physical presence níta lè fọwọ́ gbámú báyìí ní bíi igi ọ̀pá tá a sọ yẹn àbí bí ẹgba àbí bí nǹkan míì bóyá bí bóyá bí jọ́ọ̀gì bóyá bí ife bóyá bí èèyàn èèyàn ra bóyá bí tébù wọ́tà ní ìsìn tébù wọ́tà bí rágólíìsì àbí ẹ̀fà ló bá fi wájú sótọ́rọ̀ nìyẹn wọ́n lọ́gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ní physical presence so wọ́n ní màmú ṣàfi ọ̀rọ̀ méjì làwọn sọ so nínú ọ̀rọ̀ kan wọ́n là á lè fàlà nínú ọ̀rọ̀ kan wọ́n ní a lè fa ìlà so wọ́n ní tọ́dẹ̀ fa ni pé ìmáàmù ṣàfi alayhi mu rahmatullah nígbà míì fàtàwà wọn máa ń yàtọ̀ pẹ̀lú ìlú tí wọ́n bá bára wọn wọ́n ní irú nǹkan sọ ní ìsìn pé alẹ́ fàlà yẹn Iraq wọ́n ti sọ nígbà tán wà ní Iraq ṣùgbọ́n gbà tán wà ní Egypt ní misọ́rọ̀ wọ́n là alẹ́ fàlà so eyín àwọn àáfàá tó sọ̀fọ́ tipa alẹ́ lo ìlà díẹ̀ nu wọn lásán Imam Ahmad bin Hanbal àfọwọ́sá ibùnú Jubair Imam Auza'i àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìmọ̀mù wa Malik wọ́n ní àwọn wọ́n à ń kárọ̀ àlọ́kọ́tọ̀ ìmọ̀mù Malik aleyhi rahmatullah àwọn ní òtí ẹ̀ wọ́n ní kódà kódà gbọ́dọ̀ fàlà àwọn tako pé ká mọ̀ lò kọ́tù ká mọ̀ wà sọ́pá ara fàlà á wà ní láàfin ṣe gàgà wọ́n ní ọ̀dà ìmọ̀mù wa láìfù bọ́nà Saad àwọn náà faramọ́ ìmọ̀mù wa Abu Hanifa ibi táwọn náà lọ nìyẹn pa àlè fàlà so àáfàá ní àwọn tó láàlè fàlà hadíìsì kan ń bẹ tí wọ́n fẹ́ lò ṣùgbọ́n hadíìsì yẹn màálùl hadíìsì tó ní ìlà ni ó ní àwọn defects ńlá ṣe rínú àwọn àfọ́ ní hadíìsì tán ní hadíìsùn mọ̀dútọ́rọ̀pù hmm? wọ́n ládìísì kan tí ò stable ni àdìísì kan tí ó àdìtí rúrúkèrúdò dàrúdàpọ̀ ńbẹ́ńbẹ́ ni àdìísì tí ìran ìkánú àwọn ìran àwọn dọ̀ọ́yìfù nínú àwọn àdíìsì tọ́lẹ̀ náà ni wọ́n ládìísì tọ́lẹ̀ ni tí ò ṣe gbára lé nígbà sọlọ̀ sallallahu alaihi sálàm tó ń ṣàlàyé ń pé káwọn èèyàn orí páwọn ṣe sátọ́rọ̀ ànábì wa ń jẹ́ kó yé pẹ́ni tí ọ̀bà rí yé ní ìsìn kọ́yà àfàlà àdíìsì yẹn àwọn ládìísì yẹn kò fẹsẹ̀ tó ṣùgbọ́n àwọn tó bá rí sí hadithun hasan wọ́n sọ pa àlè fàlà àwọn tó bá rí sí pé kèé ṣe àdíìsì tó lálàáfíà wọ́n sọ wípé àlè fàlà ṣùgbọ́n gbà tá a wo ọ̀rọ̀ yìí lọ àwọn àáfàá wa pàápàá náà àwọn àáfàá wa almuasirun nígbà tá a wo àwọn àáfàá tó láàlè fàlà àtàwọn tán láàlè fàlà èyí tá a fi wá kírun tá a ní rí nǹkan tó tá a lè fi síwájú fún sútọ́rọ̀ wọ́n ní ká wá fàlà àwòlá ó dáa ju ká wá kírun kọ́mọ̀ sí sútọ́rọ̀ ń bẹ̀ lọ ẹni tó rí tá a fi lápẹ̀rẹ̀ bóyá mọ́ṣáláṣí oní tiles láti ń kírun téèyàn bẹ́ẹ̀ lè mú bóyá bíi marker black àbí bíi red téèyàn fi fàlà ẹni tọ́lọ́run bá nílò ìrìn dáadáa yóò ti rí pé wọ́n fàlà yóò ti tètè gbọ́ yé pé ẹ̀yìn ńlá lòun lè gbà kọjá so a rí pé kéèyàn ò sì fàlà nínú àwọn ntíṣẹ̀rí àfẹ́ achieve káwọn èèyàn wọn bá wájú òrun wa kọjá just ẹni èyí ó achieve ẹ̀ so ìdàn tá a bá rí àwọn tó fàlà lórí ọ̀rọ̀ àwọn onímọ̀ tán láàlè lọ kò sí nǹkan tó burú níbẹ̀ so kò sí nǹkan tó burú níbẹ̀ bàbá sheikh muhammad bin sọlẹ alufemin àwọn náà wà nú àwọn alùlámà almuasirun tí wọ́n ní kò sí nǹkan tó burú tá a bá rí ní tá a fi tá a fi ṣe gàgá yẹn tá a bá padà falà tó ọlọ́run ó gbà bẹ́ẹ̀ eléyìí wà nù nǹkan tí a gbọ́dọ̀ gbọ́ yé kọ́lọ́run bá ọlá kó fún wa ní àgbọ́yọ̀ rẹ̀ ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. asúnámù lè fẹ́ ìlíyà nínú àwọn súnà aṣẹ́ tí ń bẹ nínú ọ̀run ara ẹ̀ ní rọ́fúrúlì yàdẹ́yìn ẹ̀ńdà tẹ̀kìbí rọ́tìl ìhìrọ̀ àáfàá ní gbígbé ọwọ́ wa méjèèjì nígbà tá a fẹ́ ṣe Akbar tá a kọ́ máa ń ṣe nínú èyí ò ní ula Allahu Akbar ọkọ̀ tá a máa ń ṣe tá a fi máa ń sọ gbogbo nǹkan dé wọ̀ pé a ti ń bọ́ lọ ń sọ̀rọ̀ lọ́wọ́ ọwọ́ wa méjèèjì tá a gbé òkè tó ṣe déédéé etí àbó ṣe déédéé èjìká méjèèjì lọ́wọ́ àná súnà tádìí bẹ́ẹ̀ lórí bọ́yá Akbar a wá gbé ọwọ́ wa méjèèjì sókè ó ṣe déédéé etí hadwali udnain àbí hadwali mankibain yálà déédéé èjìká méjèèjì ló ṣe ni o àbí déédéé etí gbígbọ́wọ́ sókè tá a gbọ́wọ́ sókè yẹn ara àwọn asúnánúlfẹ̀ẹ́lìyàtú fi sọ̀la ara àwọn súnà tó ti iṣẹ́ tá a máa ń ṣe náà rán ni. rùkúrì ká tó gbé ọwọ́ wa méjèèjì sókè nígbà tá a fẹ́ lọ rùkú ìgbà tá a fẹ́ lọ rùkú yẹn sẹ́ ká gbé ọwọ́ wa méjèèjì ká tó gbé sókè náà àáfàá lára súnà tó ti iṣẹ́ nínú ọ̀ràn ni so àti kafati àtàn akasúra tẹ́lẹ̀ afẹ́lọ́rùkù Allahu akbar àtúngbọ́wọ́ wa méjèèjì sókè nígbà tá à ń lọ rúkú àáfà lára súnà ni wàrọ́fọ́ì mínú àṣekà tún gbọ́wọ́ sókè ẹ̀ńdà rọ́fọ́ì mínà rúkú nígbà tá a fẹ́ gbórí dìde kúrò ní rúkú tá a sọ pé sẹ́mi Allahu hamida rabbana lakal hamd gbígbọ́wọ́ wa méjèèjì sókè tá a gbé sókè yẹn náà àáfàá ní ara súnà ti ń bẹ nínú ni ẹ rí òkè bá ó ti o alákọ̀ọ́kọ́ nígbà tá a fẹ́ ṣe tẹ̀kíbírọ́tò lè rọm tá a fi máa ń wọnú ọ̀run tá a ń lọ rùkù hmm, nígbà tá a fẹ́ lọ rùkù hmm, tá a fẹ́ tẹ́kọ̀ọ̀kọ̀ yẹn wà á ń dà rọ́fọ́ ìmínà rùkù tá a fẹ́ gbórí dìde ká gbọ́wọ́ wa méjèèjì òkè náà ó dọ̀nà mẹ́ta báwọn. wà índàl kìyàmì mìíràn tàṣáhùdìl awwal àtìgbà tá a bá fẹ́ dìde sókè láti ibi tá a yà alákọ̀ọ́kọ́ sẹ́yìn pé mọ́ọ̀sì àwọn àrùn yàtọ̀ sí irun ṣubúhì nìkan nínú ìrun wákàtí márààrún tọ́jọ́ ràn yẹn lójúmọ́ mẹ́rin ń bẹ àtàyá méjì méjì lóní ṣubúhì nìkan àti ìrun jímọ̀ ló ní àtàyá kọ̀ọ̀kan so ń gbòjẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọ̀run wa àtàyà méjì ni tá a bá ti wá parí àtàyà alákọ̀ọ́kọ́ níbi rákà kejì irun tá a jókòó tá a ṣe tàṣáwùd lílọ sókè tá à lọ sókè yẹn ọwọ́ tá a gbé òkè ń bẹ̀ Allahu akbar tá a fi lọ sókè láti gbé ìgbà tá a parí àtàyà àáfàá ní sọ ọ̀nà mẹ́rin láti sọ sótìyé ní ìsìn àáfàá lára ni. wàkàdà ìndàkúlì rọ́fọ́in wàháfóbín bákan náà àwọn àgbà tá a bá ti fẹ́ máa lọ ọlẹ̀ náà rún àbá a fẹ́ máa gbórí òkè a fẹ́ lọ ọlẹ̀ a fẹ́ gbórí òkè àáfàá ní ká máa gbọ́wọ́ wa méjèèjì sókè ká máa ṣe rọ́fọ́ọ̀lì yàdẹ́yìn gbígbọ́wọ́ sókè àáfàá ní súnà ṣẹni ẹ rí i pé action ni deeds òun ni kì í ṣẹnu la fi ń sọ. So wọ́n ní látọ̀dọ̀ àáfàá wa náà fẹ̀ kọ́lọ́nkó bá ní yọ́nú sí wọn àwọn náà gbà wá látọ̀dọ̀ àáfàá wa Abdullahi ibn Umar kọ́lọ́nkó bá ní yọ́nú sí bàbá àtọ́mọ́ ó ní kánà ìdáàdà kọ́là fi sọ́la tí àáfàá wa Umaru ọmọ Khattab àáfàá wa ibn Umar tí wọ́n bá ti wọnú òrun kàbárà wọ́n sì Allahu akbar ìwọ ọlọ́run tóbi o. tọ́ba ti wá ṣe tán wà rọ́fà àyàdẹ́ ìhì wọ́n á gbé ọwọ́ wọn méjèèjì sókè wàyídà rọ́ka rọ́fà àyàdẹ́ ìhì bákan náà ni pé àáfàá wa ibn Umar tí wọ́n bá tún ti ń lọ sí rùkú wọn ó tún gbọ́wọ́ wọn méjèèjì sókè wàyídà kọ́lá sami Allahu liman hamida asetaba bá tún wá dìde ní nlo tán lò òkè padà tán ní sami limani hamida ọlọ́run lọ́mẹni tí ń dúpẹ́ fún o ọlọ́run mẹni tí ń ṣe pẹ́pẹ́ fúrú fún o rọ́fà àyàdẹ yìí wọn ó tún gbọ́wọ́ wọn méjèèjì òkè wàyídà kọ́ọ̀mọ̀ mi náà rọ̀kà àtẹ́yìnì tó wá fẹ́ dìde ń bi rákà méjì alákọ̀ọ́kọ́ ṣẹ̀gbẹ́ rákà méjì àkọ́kọ́ láti ṣe tá a yá tán fẹ́ dìde múrákà ẹlẹ́ẹ̀kẹta wá rọ́fà àyàdẹ yìí wọn ó tún gbé ọwọ́ wọn méjèèjì sókè wàrọ́fà àdáálíká ìlànà bí yìí láàyè sallallahu alayhi wa sallam wọ́n ní àfàwà ibn Umar wọ́n wá ní ń táwọn ń ṣe lórí ìran yìí o bánàbí ṣe máa ṣe nù o ọ̀dọ̀ ànàbí làwọn ti rí o ọ̀dọ̀ ẹ̀ làwọn ti gbà wá o àwọn kọ̀sí ànàbí lórí ẹ̀ ni o àdẹ̀tí máa fọ́ àwọn Abdullahi ibn Umar sí bàbá nínú àwọn sàábé tí wọ́n yìí fọ̀rọ̀ súnà ṣeré nínú àwọn sàábé tí wọ́n dún ní mọ́ ọ̀rọ̀ súnà dáadáa ara wọn òun làáfàá wa abdullahi ibùnà ọ̀rọ̀mọ̀rù wà kọ́lọ́nkọba níyọnu sí bàbá àtọmọ o ìmáàmù bukhari ìmáàmù abu dáúdà àtàwọn mìíràn àwọn afọ ní hadith àwọn ni wọ́n gba hadith yìí wá so eléyìí ó ti clear pé ọ̀nà mẹ́rin àwọn àfáà ní ọ̀nà mẹ́rin tá àfáà Abdullahi sọ yẹn yàtà àkàdù fi há rọ́fù ọ̀lẹ́yàdá yìí wọ́n kan pamọ́ ká máa gbọ́wọ́ òkè ń bẹ wọ́n kan pamọ́ lákin yusannu àhàyànà rọ́fù ọ̀lẹ́yàdá yìí ẹ̀ńdà kúlì rọ́fù ẹ̀ń wàhá fóbin lẹ́yìn mẹ́rin ńlọ́jà sí pé gbogbo ìgbà láàmú gbọ́wọ́ òkè ń bẹ súnà ṣùgbọ́n láwọn occasionally seldomly mm, on a very rare occasion lẹ́ẹ̀kọ̀ọ̀kan àṣẹ ń súnà náà kéèyàn máa gbọ́wọ́ òkè kọ́ máa gbọ́wọ́ òkè níbi pé ó ń gbórí òkè ó ń gbórí lọ́ọ̀lẹ̀ ó ń gbórí òkè ó ń gbórí lọ́ọ̀lẹ̀ torí àdìsí àfa àwa Malik tí wọ́n láwọn rí anáwùrọ̀ ànàbíyà sallallahu alaihi wasallam rọ́fà àyàdé ìfi sọ̀lá àti ìdà rọ́kà wà ìdà rọ́fà àrásà wúmínà rọ́kò wà ìdà sájàdà wà ìdà rọ́fà àrásà wúmínà sojúd hátà yóò áàbì bí ìmọ̀ fòrò àwùdínẹ̀yì àdìsí yẹn ìmáàmù Nasa'i àti ìmáàmù Ahmadu náà gbà wá àáfàá wa ọmọ Uwairis wọn láwọn ránàbí àsálàmù tó máa ń gbọ́wọ́ rẹ̀ méjèèjì òkè nínú ọ̀run nígbà táwọn ẹbí bá lọ rúkú tó bá gbórí dìde kú òun rúkú tó bá lọ sujúd tó bá gbórí dìde kú láti sujúd tí ó fi di pé ọwọ́ ànábì méjèèjì ó ṣe déédéé tiẹ̀ tí yóò fi ṣe déédéé kíni o déédéé ètì ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam so àáfàá ní ká gbọ́ eléyìí yé so gbígbé orí sókè gbígbọ́n gbé. So, ọwọ́ méjèèjì sí òkè yìí àáfàá la gbọ́dọ̀ mọ bó o lànà bí àṣàlám ṣe máa ń ṣe o wọ́n ní sábàtà ní nàbí àṣàlám anáwó kánú yẹrù fáwọn ìyàbẹ́ yìí táàrọ̀ tán máa tẹ̀kìdìr wà táàrọ̀ tán bá àdàwù wà táàrà tán kọbẹ̀là jàmọ́ ẹ ká gbọ́ àárín iye gbígbọ́wọ́ òkè nínú ọ̀run ní gbogbo àwọn àyè tá a ti sọ yìí ọ̀nà mẹ́ta ni máa ń gbà wá lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam alákọ̀ọ́kọ́ ànábì a máa gbọ́wọ́ òkè jàmọ́ ẹ̀jẹ̀ àgbọ̀ dáadáa o ànábì ó gbọ́wọ́ òkè má àtẹ̀kbìr pẹ̀lú akbar yóò ṣe ní pàrípàṣù bó sọ pé Allahu bó ṣe ń Allahu bẹ́ẹ̀ náà ni ọmọ gbọ́wọ́ òkè ìgbà akbaru ọwọ́ náà ti dee àìdá déédéé eti àbí déédéé èjìká jama ọ̀nà àkọ́kọ́ nu wọ́n ànábí àti ṣíṣe gbólóhùn Allahu Akbar ati gbigbe ọwọ́ sókè méjèèjì ọ máa lọ at the same time pari pasu ni ọ̀nà kejì wà tààrà tá ń bá àdàwù ìgbà míì dẹ̀rẹ̀ ànábí ó ti ṣe Allahu Akbar tán lẹ́yìn rẹ̀ ni ó tó wá gbọ́ òkè. Okay allahu akbar anabi yóò ti wírọ̀ akbaru yóò ti wí tán yọ wá ẹsẹ̀ gbọ́wọ́ òkè ọ̀nà kejì nìyẹn wàtárata nkọ́bìlàhù ìgbà méjìlá anabi asalam yóò ti gbọ́wọ́ òkè tán dáadáa kó tó wá ṣe allahu akbar èyíkéyìí tá a bá rí ìrún wa lálàáfíà àlèlú eléyìí lọ́sẹ̀ yìí kálòmí lọ́sẹ̀ tí ń bọ̀ kálẹ̀ eléyìí lónìí kálòmí lọ́la kátó kan bó ṣe wù wá gbogbo ẹ̀ lànàbí sallallahu alaihi wa alihi wa sallam ìlólò nínú ìrun eléyìí gbọ́dọ̀ yí wa. wa yustahabu an yarfa al-yadaini mamududa tajil asabi' a bá ti fẹ́ gbọ́wọ́ wa méjèèjì òkè pẹ̀lú pé àwọn àka wa ìka kìí ṣe pa fún kapọ̀ á jẹ́ kí ka wa náà náà dáadáa kó spread so tó fi já sí pé ìka méjèèjì wa yìí yóò ṣe dáadáa àwa àjẹkọ́jẹ́ hazua mankibei yóò jẹ́ déédéé kíni o èjìká ẹ rí i pé kàmá fi hadithi àbí kọ̀tàdà gẹ́gẹ́ bó ṣe wà nínú hadithi tá a fáwọn àbú kọ̀tàdà bó àánú Bukhari tàbí bẹ́ẹ̀ kọ́kọ́ jẹ́ hazua udneihi tàbí kó ṣe déédéé tí kàmá fi hadithi àfáwà wáìl bó ṣe wà ní hadithi àfáwà wáìl kò sí ìta amúnú méjèèjì mo ti sọ méjèèjì náà àyídà kó ṣe déédéé etí àbí kó ṣe déédéé èjìká níbi gbọ́wọ́ wa méjèèjì sókè tá a bá ti gbọ́ eléyìí náà yìí àti ṣe súnà nìyẹn. àáfàá lára àwọn asúnánúlfẹ̀ẹ́lìyà ara ẹ̀ náà tó ni wábẹ́ọ̀lìyúmúná àlálìyúsọ́rọ́ fáwọ́kọ̀ sọ́dẹ́rì ká mú ọwọ́ ọ̀tún wa ká gbé lórí ọwọ́ àlàáfíà ká gbé right hand lórí left hand ká wá gbé sígbà àyà. Si kìí dodo àṣé èyí tó bá mu ni ká mú ọwọ́ wa ọ̀tún ká gbé lórí ọwọ́ òsì ká gbé chest ìgbà àyà wa kìí ká dáwọ́ ọ̀lẹ̀ kírun ká dáwọ́ ọ̀lẹ̀ kírun suna imamu wa Málíkì tán náà dáwọ́ ọ̀lẹ̀ wọ́n sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọwọ́ òsè gbé òkè lásìkò so torí náà ká má wàá sọ di pé àmọ́ dáwọ́ ọ̀lẹ̀ kírun téèyàn bá dáwọ́ ọ̀lẹ̀ kírun àá sọ pé kò nírun A àsọ pé ìrìn ọ̀la láàfíà o ṣùgbọ́n ara àwọn àsúnánú fẹ̀ẹ́lẹ́yà ara àwọn àṣeṣí ànábì àṣàlà àdẹ̀tọ́pá àmọ́ tẹ̀lé ànábì ni òun nípa ànábì ìdáwọ́ lẹ̀ kírun àgbọ̀wọ́ ọ̀tàn wa lórí ọwọ́ àlàáfíà right hand lórí left hand a wà gbé méjèèjì sí orí igbá àyà ìyẹn ló wà nínú àdìsí Bukhari kódà ìmáàmù wa mọ́ àtà gangan láwọn àtàlà tẹ́lẹ̀ mọ́sábù ìmáàmù mọ́ àtọ̀ ìmáàmù màlìkí gangan gbà wá nù màlìmọ̀ wá pọ̀ wọ́n gbà wá ń bẹ̀ kí ló wà ń bẹ̀ àdìsí sálù ọmọ Sa'ad ó ní káànà náà sọ yùmọ̀rú náà yàdọ̀ àrọ́jù àlìyádà lìyúmúná àlàáfíìrọ̀ èyí lè yú sọ̀rọ̀ fi sọ̀la ó ní máa ń pa àwọn èèyàn láṣẹ láyà nàbí àṣàlà pé ká gbé ọwọ́ wọn ọwọ́ ọ̀tún wọn lórí ọwọ́ òsì wọn ni ká wá níbi sótìyé nìsín ìyẹn ni tó wà nínú nàbí afọwọ́ wáyìl wọ́n tún sọ náà ní àdìsí pé sọlá ìtumọ̀ àṣìṣe sálàm wàwá dọ̀ àyádà olúyúná aláyàdì ìlú sọ̀rọ̀ aláṣọ́dìrì àwọn kírun pẹ̀lú ànàbì sọ̀rọ̀ láàlẹ́ wàhálẹ́ wa sálàm ànàbì gbọ́wọ́ ọ̀tún ẹ̀ lórí ọwọ́ òsì ọwọ́ agbélé ìgbáyà imam ibn khuzaima àwọn nágbà ní ti eléyìí wa so eléyìí ni ara àwọn súnà ṣẹ ti ń bẹ náà ibn rahman àmọ̀ tẹ̀síwájú ní èyí tó ń bọ̀ part forty five la parí yìí gbọ́dọ̀ part forty six a tún máa bọ́ síbi àwọn àsunánú alifàìlẹ́yà mi kọ́lọ́nkó gbà níjọsìn kó fún alágbòye ẹ̀sìn rẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anti astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.